ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí mashola gist gist tí a gbọ́ lẹ́nìí ò ní nípa nípa ọba ọ̀yọ́túnjí èyí tí wọ́n ní wọ́n pa wọ́n ní àbúrò ọba ọ̀yọ́túnjí obìnrin òun ló ló fi ọ̀bẹ gún ní àárín òru ni wọ́n pè wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ní ó ti di nǹkan tó jẹ́ pé gbogbo ayé gbọ́ wọ́n ní àwọn ọlọ́pàá ní ilẹ̀ òkè òkun wọ́n ní wọ́n ti mú ọ̀daràn yìí ẹ̀yìn èèyàn lé bí a ṣe gbọ́ wọ́n ní ọba adégbolu abíọ́gẹmọ adéjújàgbé ògúnjọbí oyèwọlé adéfúnmi second was forty seven years bí a ṣe gbọ́ nìyẹn wọ́n ní adéfúnmi wọ́n ní as the ọba of north america wọ́n ní wọ́n stab man yìí to death ní Beaufort country wọ́n ní sista ẹ̀ ní ó stab ẹ̀ ẹ̀yìn èèyàn lé bí adẹ̀ṣe gbọ́ ni wọ́n ní pé wọ́n implicate àwọn olórí lórí ọ̀rọ̀ yìí bí a ṣe gbọ́ wọ́n ní bíi three twenty two ni wọ́n sọ wípé ọkùnrin yìí jáde láyé ìyẹn ọba yìí wọ́n ní wọ́n gbé wọn lọ sí hospital ní Memorial Hospital ní Bedford wọ́n ní nítorí stab tí wọ́n stab wọn yẹn ojú àpá yẹn wọ́n ní wound yẹn wọ́n ló ń ṣẹ̀jẹ̀ gan wọ́n ní ọba yìí wọ́n ní ó kú ìyẹn ọba Ọ̀yọ́túnjì yìí wọ́n ní wọ́n sọ pé wọ́n kú ní aago mẹ́ta ààbọ̀ ní ọ̀sán wọ́n ní nǹkan tí a gbọ́ nìyẹn wọ́n ní nǹkan tí àbúrò wọn yìí tó fi fi ọ̀bẹ tó fi gún wọn kò yé wa ṣùgbọ́n wọ́n ní investigation wọ́n ní ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí ṣe mọ̀ pé a sọ fún yín wípé kábíyèsí àti Queen Naomi fẹ́ lọ sí ọ̀yọ́túnjẹ village yìí fún anniversary èyí tí wọ́n máa ń ṣe tí a ní pé àwọn olórí ń bínú wọn jealous kó tó dé pé nǹkan burúkú yìí ṣẹlẹ̀ wọ́n ní àbúrò wọn yìí ipe sísítà wọn tí ó stáàbù ọba yìí wọ́n ní wọ́n jọ ń gbé ní ìlú Amẹ́ríkà yìí ni wọ́n ní ọjọ́ Monday ni nǹkan burúkú yìí ṣẹlẹ̀ sí ọba Ọ̀yọ́túnjí wọ́n ní immediately náà dẹ̀ ni wọ́n ti pe um, àwọn ọlọ́pàá Beaufort County ní agbègbè ibi tí wọ́n ń gbé wọ́n ní wọ́n dẹ̀ ti arrest arábìnrin yìí wọ́n nítorí pé. Pe ogun ní àyà ni wọ́n ní wọ́n dẹ̀ gbé wọn lọ sí Bedford Memorial Hospital wọ́n ní ṣùgbọ́n aago mẹ́ta ọ̀sán ọjọ́ yẹn ni wọ́n ní ara arákùnrin ọba yìí wọ́n ní wọ́n jáde láyé wọ́n ní ọ̀rọ̀ pípa ọba adéfúnmi yìí ní ọ̀yọ́túnjì village wọ́n ní ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n gbé síta lórí ọ̀rọ̀ kábíyèsí wọ́n ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n já pọ̀ ni ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé arábìnrin kan pé ó ní kábíyèsí gba owó lọ́wọ́ one hundred and eighty million dollars tí a fi ń gbé ìròyìn ẹ̀ látijọ́ ìpè irọ́ ni ìpè àwọn olórí yìí ni wọ́n sẹ́ndì owó yìí sí arábìnrin yìí tí wọ́n fẹ́ kó implicate kábíyèsí ẹ̀yìn èèyàn lé wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló jápọ̀ mọ́ra wọn o pé àwọn olórí wọ́n ti wà implicated àmọ́ bí ọ̀rọ̀ yẹn ṣe jápọ̀ mọ́ra wọn ṣùgbọ́n investigation ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí ẹ mọ̀ pé àwọn ọlọ́pàá ìlú èyìnbó wọ́n yàtọ̀ sí àwọn ọlọ́pàá nàìjíríà wọ́n ń ṣiṣẹ́ wọn tọ́n <coughs> bá fẹ́ tọ́n ṣe investigation wọ́n máa ṣe bí iṣẹ́ ni wọn kì í pa ọ̀rọ̀ tíntín wọn. so ní ìsìn wọ́n ti mú arábìnrin tó gun ọba adéfúnmi yìí ní ọ̀yọ́túnjí wọ́n ti wọ́n ti mú un torí wọ́n ló gun ní àyà ni so wọ́n ti arrest sísítà wọn yìí ṣe é dẹ̀ mọ́ pé ọ̀rọ̀ one eighty million yìí wọ́n ti rò pé bíi ti tẹ́lẹ̀ tó jẹ́ pé. Pe Queen eh, Naomi máa bínú sí kábíyèsí tán láwọn ò ṣe mọ́ ni ó tó wá dé pé ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n fi gbé wọn lẹ́nu dákẹ́ ẹ̀yin èèyàn lè kìí ṣe nǹkan kékeré àbí ibi kékeré ni ọ̀rọ̀ yìí máa já sí o bí a ṣe gbọ́ o wọ́n ní gbogbo ọ̀rọ̀ yìí wọ́n ló ti dàrú mọ́ra wọn o wọ́n ní wọ́n dẹ̀ ti ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ yìí nítorí pé nǹkan tí obìnrin yìí ẹ̀gbọ́n kábíyèsí tó fi pa kábíyèsí kò yé gbogbo wọn ìtorí ẹ̀ ni wọ́n fi bẹ̀rẹ̀ sí ṣe investigation lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ owó yẹn tí àwọn olórí tán sẹ́ǹdì sí Amẹ́ríkà wọ́n ló wà ní ọ̀rọ̀ yìí bí a ṣe gbọ́ nìyẹn ẹ̀yìn èèyàn wọ́n ní wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí í ṣe ìwádìí lórí ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ wọ́n ní wọn rírú ọ̀rọ̀ báyìí rí ní history ọba o ní ní ní history nàìjíríà àti ilẹ̀ Odùduwà wọ́n ní wọn ò rírú nǹkan báyìí rí wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló jẹ́ nǹkan tó jẹ́ pé ó lágbára gan ni wọ́n ní kì í ṣe nǹkan kékeré o ṣe mọ̀ pé wọ́n bẹ̀rẹ̀ sí ṣe arrangement pé kí kábíyèsí fẹ́ èèyàn kan láti ọ̀yọ́ ọ̀yọ́túnjì village yìí àmọ́ bóyá arábìnrin yìí ni wọ́n ń rìfáàsì tó pa ọba yìí àmọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ṣe máa jáde o wọ́n sì ń ṣe investigation lórí ẹ̀ ó dẹ̀ ṣe máa jáde mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí mashola gist tv mashola mi yorùbá ni mo máa ń sọ lórí channel yìí a máa ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà kàn sí wa ní mashola gist tv at gmail dot com ọlọ́run á ràn gbogbo yín lọ́wọ́ o ẹ káàbọ̀ sí mashola gist tv. Gist TV, àtúndé Mashola Gist TV àtúndé àtúndé ni a ṣe ń dé àtúndé àti àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o àtúndé àgbétútúndé àgbétútúndé àmú gist alálùbáríkà wá fún yín lórí public lórí royal gist lórí celebrate gist máṣọ́lá túndé o àtúndé máṣọ́lá gist tv àtúndé. wọ́n ní bí ọba yìí ṣe kú wọ́n ní ẹ̀gbọ́n ọba yìí obìnrin ọmọ fifty three years old ló pa ọba yìí ló gún ní ọ̀bẹ láyà wọ́n ní wọ́n dẹ̀ ní ọ̀rọ̀ yìí ó kan àwọn olórí àmọ́ bó ṣe kan àwọn olórí ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ owó èyí tí wọ́n ní obìnrin kan gbà lọ́wọ́ kábíyèsí wọn ló ní ṣe wọ́n ní gbogbo ọ̀rọ̀ yìí dà wọn ni wọ́n ní wọ́n ń ṣe ìwádìí lọ́wọ́ wọ́n ní àwọn olórí ń sáré kiri ni o wọ́n ní wọ́n dó sójú kan nígbà tí wọ́n gbọ́ pé ọba adéfúnmi ní ìlú amẹ́ríkà ọ̀yọ́túnjí wọn ló ti kú ẹ̀yin èèyàn lé bí a ṣe mú wá nìyẹn tá a bá tún gbọ́ update lórí ẹ̀ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ a dúpẹ́ lórí gbogbo nǹkan tẹ̀ ń ṣe fún channel wa o gbogbo bẹ́ẹ̀ ṣe ń share tẹ̀ ń like tẹ̀ ń comment ọlọ́run aláàánú abámigbọ́wọ́ yín sókè o gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ ọlọ́run á ṣe fún yín o ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ àpò ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o ó ṣe pàtàkì o bí mo dẹ̀ ṣe sọ àmọ́ ibi tí ọ̀rọ̀ yìí máa já sí ṣùgbọ́n tá a bá ti gbọ́ ẹni update lórí ẹ̀ ẹ̀yin náà lè lọ wò lórí YouTube ọba Ọ̀yọ́túnjí Adéfúnmi ó ti jáde láyé wọ́n gún pa ni wọ́n dẹ̀ ní ẹ̀gbọ́n wọn ló gún ní àyà ó wà lórí YouTube ẹ máa rí ń bẹ̀ ọlọ́run á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o please share this video like and subscribe god bless you all.